الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọ ọlọ́wọ́n ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí a fi títóbi ọlọ́wọ́n ọba a fi ń bẹ ọlọ́wọ́n ẹ̀rùn tí a kí ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fún wa ọlágbára ọlọ́wọ́n wa gbogbo àdúrà tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ń ṣe àti tí a ń ṣe fún yà àti tí wọ́n ṣe fáwa náà ọlọ́mọṣẹ́ di kọ́gbà orílẹ̀-èdè wa ọlọ́mọṣẹ́ gbé ọ̀rọ̀ wa sí ẹ̀sọ́ gbogbo ohun tí a ń fẹ́ ọlọ́mọṣẹ́ ṣe fún wa àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọṣẹ́ darí wọn gbàgbé rẹ̀ ọlágbára ọlọ́wọ́n wa alimusabakọ́tù àtijáríyàtù تعريفها هي المسابقات التي يطرحها أصحاب السلع والخدمات بقصد جذب المشترين والترويج للسلع أو الخدمات التي يقدمونها وتوضع جوائز للفائزين الذين يتم تحديدهم عن طريق الاقتراع غالباً ونسأل الله تعالى أن يفقهنا ديننا adúpẹ́ fún ọlọ́run ọba wa ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé lánàá nípa competition a ṣàlàyé nípa ìdíje èyí tí ẹ̀sìn Islam tí ó fara mọ́ àti àwọn èyí tí Islam ó fara mọ́ nípa ìmáṣe competition. Uh, àti tí ọlọ́run bá allah subhanahu wa ta'ala tó fi rinlẹ̀ nínú ìtàn anabi yusuf àtàwọn ọmọ ìyá ẹ̀ asàlàyé nípa àwọn ibi tí competition wọ̀ nínú ẹ̀sìn àtàwọn òfin rẹ̀ èyí tí a fẹ́ sọ ní àárọ̀ yìí òun náà ni alimusabakọ́tù àtijàríya competition èyí tí a máa ń ṣe lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ tajà fún wa àwọn tí wọ́n ń tajà tí wọ́n ń ṣe business wọ́n a máa pè ní marketing strategy marketing strategy ni wọ́n máa ń pè ìtumọ̀ ẹ̀ ni pé àwọn ọ̀nà táwọn rí pé táwọn bá gbàbẹ̀ ọjà wọn yá àwọn èèyàn lè ra ọjà wọn àwọn àlùfáà wa. أن المسابقات التجارية نوعان مسابقات يكون الدخول فيها بلا عوض ومسابقات يكون الدخول فيها بعوض أقول لك أنا أولو تاجا بيا كومباني لا كاني أبي سوبر ماركت لا أبي أني تونا غباشوب تونا تاجا kálukú náà ní fẹ́ máa jèrè torí kálíbà jèrè náà ni a fi rajà ìlà fi ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn táwìn wọ́n máa wá wá gbogbo ọgbọ́n àti ète láti fi tajà wọ́n wá ní ìjẹ́ tí wọ́n bá gbé nǹkan kan kalẹ̀ tí wọ́n ń pè ní competition ní ṣọ́ọ̀bù tá a ti fẹ́ rajà ìdí aláǹfààní láti darapọ̀ mọ́ wọn bóyá wọ́n gbé kòtò kan kalẹ̀ box ìpẹ́tọ̀ ẹ máa ju fifty fifty naira síbẹ̀ ẹ tó bá padà di ẹ̀kẹ́sìkọ́ fún nọ́mbà yín lẹ̀ tó bá yá á pè yín ẹni tí ó jẹ mọ́tò yìí ẹ sì rí i pé wọ́n páàkì mọ́tò síbẹ̀ lóòótọ́ wọ́n pàkéjì ẹ̀ nígbà míì máa jọ́kadà nígbà míì a sì máa jẹ́ àwọn nǹkan míì náà tí wọ́n fẹ́ káwọn èèyàn kí kí wọ́n jẹ́ ẹ̀rí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé ṣẹ̀rí ẹ̀sìn wa gbogbo nǹkan tí kò bá ti sábò ń bẹ̀ ẹ̀sìn wa ọgbà láàyè gbogbo ọgbọ́n tá a bá ń ta fáwọn èèyàn tọ́jà pé gbòòrò jìbìtì ni tá a bá padà tú palẹ̀ tán a padà rí i pé ah wọ́n gbá mi ni ẹ eh, eléyìí ni lọ́pọ̀ jù láwùjọ wa àwọn àlùfáà wa wọ́n ní tó bá ti jẹ́ jìbìtì àtẹni tí ń lọ lè bá ṣe competition yẹn àtẹni tí ọlọ́jà tó ní ṣọ́ọ̀bù tó ní supermarket wọn ní gbogbo wọn náà olè náà wọn máa jẹ lọ́dọ̀ ọlọ́run àwọn gẹ́gẹ́ bí àwùjọ àwọn òyìnbó tí à ń gbé tó láwọn òyìnbó ní ń darí ìlú ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ dá dáadáa mà àtàbúrú mọ́ yọkàn rí pé ah wọ́n ṣe ń ṣe ní amẹ́ríkà ni wọ́n ṣe ń ṣe ní britain ni sẹ́yìn ọ̀jáde ẹ̀ lọ sáwọn supermarket lájà kẹ jáde kẹ darapọ̀ mọ́ àwọn yẹn ńlá ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn wọ̀ dàrú gbogbo nǹkan tá a bá ti máa tà tá a máa rà tí wọ́n máa jẹ́ pé a lu ẹni tí ó ń tajà ní jìbìtì abẹ́ni tó wá rajà a lu ní jìbìtì ẹ̀sìn wa gbégi lé wọ́n ní musabaka yìí competition yìí tí wọ́n máa ń dàpè ní marketing strategy wọ́n ní oríṣi méjì náà ni مسابقات يكون الدخول فيها بلا عوض wọ́n ní competition máa ń ṣẹlẹ̀ níbi ọjà rírà tó jẹ́ pé ẹni tí ó rajà yẹn kì í ṣe pé yóò fowó lẹ̀ lẹ́yìn ọjà tó rà tẹ́lómìn náà ó fowó lẹ̀ lẹ́yìn ọjà tó rà sẹ̀mọ̀ pé àwọn méjèèjì wọ́n jọ fowó lẹ̀ wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jọ fọwọ́ lẹ̀ àwa padà wá gbé ẹ̀bùn yẹn fún ẹnìkan láàrin wọn ẹnìyẹn kó gbogbo àwọn yòókù rẹ̀ òun kò ná àwọn tí wọ́n sì ń fowó lẹ̀ yìí dojoojúmọ́ náà ni wọ́n ń ro kan pé bóyá wọ́n pè àwọn lé ní bóyá wọ́n pè àwọn lọ́la nítorí pé owó táwọn fi lẹ̀ owó yẹn ṣe pàtàkì wọn lówó owó náà lè pọ̀ ó sì lè kéré ó lè jẹ́ ten thousand ó lè jẹ́ ten naira ṣe ten naira tó fi lẹ́hùn kí ẹ ti kó fi lẹ́hùn torí ọlọ́hùn nítorí tẹ́tẹ́ tó fẹ́ ta ní supermarket ta win ẹ̀rí tí wọ́n kàn gbé bọ́ọ̀sì kankalẹ̀ wọ́n ní ẹ máa fowó lẹ̀ kẹsì kọ́ fún nọ́mbà yín lẹ̀ àwọn ọlọ́fà nígbà tó ti jẹ́ pé fi a ah, ẹwà dùn ní àwọn tí wọ́n dáwó yìí kò sí yàtọ̀ láàrin àwọn onílòtò náà àwọn ní tẹ́tẹ́ àwọn yẹn náà wọ́n pọ̀ tí wọ́n dáwó láàárọ̀ àmọ́ gbogbo wọn kí ó jèrè rànlẹ́ àwọn kan ó kówó àwọn táwọn kan dá wọ́n tó wá dé gbélé yìí náà lẹ́yìn bá tún sí supermarket àwọn àlùfáà ní ẹ̀sìn wa ò fara mọ́ ọ eléyìí ni wọ́n ń pè ní musabaqatum yakunu a fi'a bi'iwad ẹ sì rí ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni tó jẹ́ pé wọ́n máa sáré lọ́bẹ̀ kìí ṣe pọ́jà gangan lọ́fẹ́ rà mọ́tò lọ́fẹ́ síkíní lọ́fẹ́ jẹ́ kọ́dà yìnbó míì plastic ni wọ́n ń tà bí àwọn báàfù jọ́ọ̀gì wọ́n sì gbé mọ́tò ta ẹ wá wo pétò nídìí òní wọ́n pa wo <laughs> mọ́tò yìí tí wọ́n ń ta kí wọ́n ń ta tẹ́tẹ́ gan ni wọ́n ń ṣe kínní ni wọ́n ń ṣe ìbáwọ̀ á jẹ́ pé mọ́tò náà wọ́n ń ta níbẹ̀ tí wọ́n wá gbé ọ̀kadà síta pípé tó á pè ẹni tó bá jẹ àwọn afáàní ọlọ́wọ́n bá ti làámàlẹ̀ nu Qur'an karim ọlọ́wọ́n ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n sọ nínú suratul Ma'ida ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun ọlọ́wọ́n bá ní olùgbàgbọ́ òdodo ẹ̀rí ọtí mímu àti tẹ́tẹ́ títa tẹ́tẹ́ ni kápẹ́rẹ́ sí díòsà ká máa lọ lè wá ọjọ́ ọ̀la ká máa lọ lè wo sẹ́ ọlọ́ni sẹ́ ṣetán ni ìdọ̀tí ni fajitanibuhu ẹ jìnnà sí la'allakum tuflihun kẹ́lẹ́ jèrè innama yuridu ṣetán ọlọ́run bá ní ẹ̀ máa pàǹpẹ́ tí ṣetán ń dẹ fún yín à ń yọkẹ́ bainakumul adawata wal baghdha'a ọ̀fẹ́ ọtí wọlùmọ́yẹsẹ̀rì àti látara tẹ́tẹ́ tọ́ kò sẹ́nìkan tí ó fowó lẹ̀ tí yọ̀gbọ́ pẹ́ nìkan ti kówó òun lọ tinú rẹ̀ ó ṣe kínni tinú rẹ̀ ó dùn ẹgbẹ́ tí wọ́n mọ̀ pé ó ah, lè làwọn kọ́ńpìnì yẹn sá eléré burúkú làwọn supermarket yẹn tà wọ́n sì gbowó òun lọ ọlọ́run bá ní èpè tí wọ́n máa ṣẹlẹ̀ ra wọn náà wàyẹ̀ sódàkùn andékirilá yóò máa dí wọn lọ́wọ́ wọn níran tí ọlọ́run wà á ní sọ́lá wọn ní kírun fàálẹ̀ antomontahun ṣe ti ṣetán tẹ́ abẹ́ ti ṣetán ọlọ́run béèrè bẹ́ẹ̀ ṣe ẹ ti ṣe tán nídìí bẹ́ẹ̀ gbogbo nǹkan bá ti jẹ́ pé àwa aláàdáwó ní supermarket yẹn ẹ rí i pé èrò ọ̀pọ̀ ń bẹ gbogbo àwọn product wọn wọ́n máa ra wìtìwìtì kì í ṣe product gangan ni ó wà lẹ́mìí wọn kí ló wà lẹ́mìí wọn jama tẹ́tẹ́ tí wọ́n fẹ́ ṣe kínní tí wọ́n fẹ́ ta àwọn fáìlì lẹ́yìn haram ni èyí tó jẹ́ pé kì í ṣe haram مسابقات يكون الدخول فيها بلا عوض eléyìí ìwọ fúnra rẹ lọ lè rajà kìí ti sàníyàn pọ̀ fẹ́ ta tẹ́tẹ́ lọ́dà lọ ọwọ́ àdọ̀hún wọn wá ní ẹni bára agolo ńlá ẹyọ kan bọ́bá ti ra òun ní fi nǹkan kan lé ẹni bá ti ra méjì wọ́n fún un ní kọ́ọ̀pù wọ́n lẹ̀ kọ́ọ̀pù yẹn mọ́ ẹni bá máa lọ supermarket ńlá ńlá dáadáa tọ́ tọ́ tí ọba ra agolo bọ́fìtà ńlá mẹ́ta wọ́n lẹ̀ jọ́ọ̀gì mọ́ òbí jọ́ọ̀gì tún tóbi ju kọ́ọ̀pù lọ lọ bẹ́ẹ̀ wọ́n ní eléyìí ṣe haram pẹ̀lú májẹ̀mú kọjá pé kìí ṣe pé àwọn tó ń lò yín jìbìtì lápèjúwe agolobọ́fẹ̀tà yìí ní supermarket mi wọ́n ta ní two thousand naira ẹ̀yin wá fẹ́ rà níbi tí wọ́n ti lẹ kọ́ọ̀pù mọ́ wọ́n wá ta ní two thousand two sẹ́mi pé wọ́n ti ta kọ́ọ̀pù yẹn náà tẹ́ bá padà rí i pé wọ́n ta ní two thousand and bomi ṣé kọ́ọ̀pù yẹn jọ yín lójúmọ́ kò ní jọyín lójú ẹ kàn máa ṣépele wọn náà ní pé ah, eléré burúkú làwọn pépè kí láǹfààní kọ́ọ̀pù tẹ wá lẹ̀ mọ́ tó sì jẹ́ pé two thousand naira ni wọ́n ṣe kí ni ni wọ́n ń ta níbo míì abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá ṣàánú wa wọ́n ní kọ́ mọ̀ jẹ́ pé a gbé owó yẹn sókè táwa fi ẹ̀bùn rọ́ sí ẹ̀bùn òsì sí kìí ṣẹ̀bùn àwọn yẹn wọ́n máa dá gírì ẹsẹ̀ gírí ńlá ń jọfẹ́ ìpè tó bá rọ bẹ̀ yẹn ọbára take one one free kìnnì kan ríṣiríṣi wọn ní kọ́ bẹ́ẹ̀ pé àwọn company, yẹn wọ́n kàn fi wá wọ́n kàn fọpọ́ lọ́wọ́ sí kínní wọ́n fi ṣeré ẹlẹ́ẹ̀kejì àwa tá a lọ náà ká má dà níyàn tẹ́tẹ́ lọ àmọ́ wa dọ̀hún wa ní àyájẹ́ ẹ̀kọ́ mẹ́fà á fún yín ní odidi kan sí sọ táwọn yẹn bá gbọ́ pé ọgbà mẹ́fà ọ̀rà mẹ́fà buy six get one free ẹ rí i pé ẹsẹ̀ ọ̀pọ̀ ṣẹ́gi ni ẹsẹ̀ ọ̀pọ̀ ń bẹ̀ yẹn náà àwọn àlùfáà ní eléyìí ṣe haram nítorí pé àwọn èyí tó lé níbẹ̀ tó fẹ́ jàǹfààní kọ́ńpìnì gan fúnra rẹ̀ òun ló bùn ọ látara pé ọ̀rajà tó ṣe kí ni ọ̀rajà tó pọ̀ eléyìí wọn ní kí ẹ ṣe haram pẹ̀lú yọ̀ǹda àti ti ọlọ́run bá wọn àwọn kọ́mpìnì kan bẹ tí wọ́n máa ń ta oògùn wọ́n pọ̀ wọ́n ní Tianxin àwọn kọ́mpìnì ti ṣì ná ẹ mú yàn wá ẹni tẹ bá mú wá òun náà tó mú yàn wá ẹ wà di kìíní yọ wá ọ dàbí chain tí wọ́n tí wọ́n so mọ́ yàn dì táwọn yẹn bá ti pọ̀ lẹ́yìn rẹ sí bẹ́ẹ̀ náà lọ́wọ́ máa ní owó sì máa wọnú àkáǹtì rẹ sí ẹni tó mú wá òun tó sí fáìlì fóònù náà bóun náà bá ṣe mú àwọn èèyàn wá sí bẹ́ẹ̀ náà ni àkáǹtì rẹ̀ ó ṣe máa kún sí yóò máa wá jẹ ogún àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ ẹni tí ń bẹ lẹ́yìn náà máa jẹ ogún àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ ẹni tí ń bẹ lẹ́yìn náà máa jẹ ogún àwọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ̀ àwọn afáà ní jìbìtì lọ́wọ́ ń bẹ jìbìtì lọ́wọ́ ń bẹ kódà ẹlòmíì tó bá bá jìbìtì dójú ẹ̀ tán kò ní jáde mọ́ kò ní ṣiṣẹ́ mọ́ yọkàn wọ́n á béèrè pé owó tó ń gbà yòówó kìíní olówó bísínẹ́sì kí ló ṣe kí ló ta àwọn àwọn tọ̀hún dẹ̀ ní àwọn strategy yẹn àwọn ti gbé kalẹ̀ láti láti lè jẹ́ kí àwọn èèyàn kan máa fara wọn wá lọ́ba ti mú èèyàn mẹ́jọ wá iye báyìí lówó rẹ̀ ọ̀dà o yóò máa wá jẹ ogún àwọn tí tó lẹ́yìn ẹ̀ wọ́n ní tí tí kò bá sí ni pé kó product yẹn ọ̀rọ̀jà one million ó wá ta one point two two hundred thousand tó rí ń bẹ yóò máa jẹ́ halal yóò máa jẹ́ èrè tó ń jẹ wọ́n lè yín da ju kí kọ́mọ wa jẹ ogún ológun lọ sẹ́rí ọ̀nà tá a bá gbà tajà a gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àlùfáà kọ́mọ jẹ pé ṣẹ́ẹ̀sì rí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dàrú rárá tẹ́lẹ̀ tí ẹ̀sìn bá ti protect kankan ẹ rí i pé nítorí àǹfààní wa torí àǹfààní wa la tadlimuna wala tudlamun ọlọ́ọ̀ni má jẹ́ gbà o kí wọn náà mọ̀ sí kíni wọn náà mọ̀ sí gbáàyà nínú àwọn etí àwọn èèyàn máa ń ṣe tí wọ́n bá ń rajà òun náà ni pé bóyá wọ́n pè wọ́n pè wọ́n wo wọ́n wo dátà sí wọn pé tọ́ àwọn wo lọ́ọ́ rajà jù ní ọwọ́ wa lọ́dún ni wọ́n á rí i pé ah alájìlágbájá ni àbí kọ́ńpìnì báyìí báyìí wọn á wò pé tó ìgbà táwọn jèrè tán ọyẹ àǹfààní ẹ iphone ọyọ ọyà ẹlẹfẹni tó bá wà dájà jù eléyìí ṣe haram nítorí pé ọba ó ṣiṣẹ́ ni ọ̀rajà lọ́dọ̀ wọn ó mú wọn jèrè wọn wá compensate àbí ta eléyìí ṣe haram gbogbo yìí tó bá ti jẹ́ èèyàn fẹ́ máa kó ogun ológun jẹ eléyìí ní Islam tako abẹ́lẹ́wọ̀n ọlá kọ́lọ́mọ́sá tó wà sọ́nà náà àwọn àkíyèsí tí àwọn afá pè nípa àwọn tí wọ́n ń tajà lẹ́ni òun náà ni ká sọ obìnrin ká sọ wọ́n di eh, irinṣẹ́ tá a fi tajà àwọn òyìnbó wọ́n ti bà nǹkan lábala yìí dry cell battery jẹ́mọ́ wọ́n sì yà obìnrin tọwọ́ pátá síbẹ̀ àwọn òpétọ̀ kí lọ́kàn bátìrì pẹ̀lú fọ́tò obìnrin wọ́n ti mọ̀ pé tẹ́ bá ti wo obìnrin yẹn ẹ nífẹ̀ẹ́ rẹ̀ bá ti nífẹ̀ẹ́ ẹni fẹ́ nǹkan tí àwọn ṣe kínní ní táwọn ta bẹ́ẹ̀ anything gbogbo tó wà wù kẹ́ra bẹ́ẹ̀ lẹ́ẹ̀rọ ọ̀sẹ̀ ẹ̀ fẹ́ fi wẹ̀ aṣẹ́wó ni wọ́n kọ́kọ́ yà síbẹ̀ tí o rò sọmáyà gbogbo àwọn kan kéèké àwùjọ òjì àmàpẹ́sẹ̀ ọba sì ti rọ ṣetán ẹsẹ̀kẹsẹ̀ náà ni kò ti yá dànù wọ́n jọ máa exist nínú ilé rẹ̀ nítorí pé ilé tí fọ́tò bá wà ń bẹ àwọn àlìjànú máa wà ń bẹ kọ́lọ́mọṣẹ́ ṣàánú wọn lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń tà lẹ́nu obìnrin ni wọ́n fi ń polówó toothpaste obìnrin lẹ́rìí mbẹ́ wọ́n ti ẹ̀hẹ̀ kọ́dà bí wọ́n bá ta earpiece fún yàn sàn pé etí lọ́yẹ̀ kan yà síbẹ̀ àbí ẹ̀hẹ̀ wọ́n wá yẹ obìnrin tó múra lẹ́yìn ọ̀họ̀ gbogbo àwọn ìlànà àti gbogbo àwọn àwọn bọ́ọ̀dù ńláńlá ẹ̀rì bẹ̀rẹ̀ tẹlifíṣàn wọ́n yẹ obìnrin síbẹ̀ bẹ̀rẹ̀ rédíò anything wọ́n ní obìnrin alápọ̀nlé ni bọ́dì rẹ̀ kì í kò cheap ọlọ́run fi ní yudinina alayhina min jalabibihin gbogbo ẹ̀yin obìnrin tí mo dá o ẹ máa kọ́fà ara yín aláǹkan máa kọ́fà àwọn ìbò ní nǹkan bọ́ọ̀lẹ̀ wọ́n ní gbogbo ẹni tó náà máa ń tajà tí máa ń pé kọ́lẹ̀ lómi ìbá débi pé tó bá fẹ́ yan sẹ́kítírì àbí àwọn tó wà ní wọ́n ni wọ́n ń pè ẹ reception ẹ yọ lè wo obìnrin tó dáa pé kò lè fakọ́ bíi tiẹ̀ síbẹ̀ o tóró ti mọ̀ pé wàhálà ọba àbí tọ́wọ́ òun ní ọmọ wa lọ ní ọmọ bọ̀ ní ọ̀sán máa ṣe gbogbo àwọn títí sí nídìí bẹ́ẹ̀ àwọn àlùfáà ní mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí lẹ́yìn náà nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà tajà lẹ́nu òun náà ni pé kí wọ́n kó product sínú mọ́tò kí wọ́n wá gbé àwọn akọrin wọ́n wá dúró lókè mọ́tò báyìí àwọn ọmọ tí wọ́n sẹ̀ jáde school àwọn ọmọ polytechnic university wọ́n kó ṣòkòtò tí wọ́n ń di wọ́n ní kí kàmájó ẹ máa di láwọn joint àwọn abóná pé láwọn bus stop káàkiri àwọn alfa ní kò sí kankan tí wọ́n ń ṣe wọ́n fẹ́ fi sùn wọ́n fẹ́ fi ta ọjà ẹ wá rí àwọn ọmọ ọmọ àjọjú ẹ̀sìn lókè mọ́tò àwọn yẹn wá pé wọ́n pè bó wọn ọmọ wọn àwọn afa ni gbogbo jàdí bá ń ta ní má ti ń fẹ́ sẹ́ ta kò ní padà lálùbáríkà náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ìgbà tó fi ṣe wúrúwúrú ẹ̀ bá gbé wọn ní kọ́mpìnì ti kíni ó ti fold up nídìí bẹ́ẹ̀ lẹ́yìn náà àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n ń tajà tí wọ́n wá kọ́kọ́ sí ṣọ́ọ̀bù kan ní àwọn ṣọ́ọ̀bù tí wọ́n fẹ́ tajà ń bẹ̀ wọ́n fẹ́ káwọn èèyàn ó mọ̀ nípa ṣọ́ọ̀bù yẹn àbí kọ́mpìnì kan wọn àgbẹ̀ nìkan síwájú yóò wà lọ́lẹ̀ múra bíi ẹranko kan wọ́n láwọn aṣọ kan tí wọ́n máa ń ṣe kínní tí wọ́n máa ń wọ̀ tó bá ti wọ sọ yẹn kò sí bẹ́ẹ̀ ṣe kọjá tẹ̀ ní wo bẹ́ẹ̀ ẹ pé ah, ta ló tún ya wèrè báyìí ọ̀sọ́gbọ́n tẹ̀ fẹ́ dá tẹ̀ fi ní wọ̀ ṣe kì í ṣe pé ẹni yẹn gẹ́gẹ́ wọ́n fẹ́ kẹ́ wò kí ni wọ́n fẹ́ kẹ́ wò jama ẹ fẹ́ kẹ́ wò bí ti pé àwọn ṣẹ̀ṣẹ̀ ṣí ni o ẹ wà lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà wọ́n ọ̀dà kan mọ̀ ọkàn lè wá ẹnìkan ọ̀dọ́ kan tí ò ríṣẹ́ tí ò níbi tí ń lọ wọ́n kàn dá sọ ẹranko kan sí lọ́rùn ọ̀yẹ́ oní ọmọ wa ṣe balabala tẹ́lẹ̀ òfin sún ọlọ́mọṣà sọ níbi wàhálà bẹ́ẹ̀ níbi bẹ́ẹ̀ ọjà títà ẹ̀sìn ṣe ní ẹ̀tọ́ àmọ́ ká má fi ẹ̀ṣẹ̀ ká má fi ṣe kínní ká má fi ta ọjà ọlọ́ni wa ahallallahu al-bay'a ọlọ́ni mo ṣe kẹ́ẹ̀tajà kẹ́ẹ̀rajà mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín wa harrama riba mo ti ṣe owó èlé ní èèwọ̀ ọlọ́run ṣe kan lẹ́tọ̀ ìtọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ wọn ní ẹnìkan lè ṣe léwọ̀ fún yàn ra ń tọ́ bá wù ọ́ kò sì ta ń tọ́ bá wù ọ́ tó fi ẹ̀sìn ọba ti ṣe kínní tí ọba ti takò abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala gbogbo ibi tẹ́ni kankan wa níta fẹ́ tọwọ́ bọ̀ ní bísínẹ́sì ni o àbí tá à ń ṣe lọ́wọ́ ní nǹkan tí jíjẹ mú fi rọrùn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọlọmọsá wọlé àánú rẹ̀ kọlọmọsá fi bára kà fún wa.